Lọ́wọ́lọ́wọ́ a fi àǹfààní lẹ̀ lórí àwọn ọjà wífì wa pẹ̀lú ogójì àpò péré ẹ sì rà á. Íńtánẹ́ẹ̀tì oní márùnlélọ́gbọ̀n gíga kan sí gíga ọ̀tẹ́t ló wà lórí rẹ̀ bákan náà ni ẹ ò rí wùtẹ́ pro rẹ̀ rà ní àpò márùnléláàádọ́ta pẹ̀lú 4 gíga ọ̀tẹ́t giga mẹ́rin ní àwọn ilé ìtajà Move láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán ẹ fẹ́ padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.